dáadáa ni mo bá yín o. a ṣe sùúrù o. mo kí onílé. mo kí àlejò. mo kí bàbá mi. kábíyèsí adélúgà. ẹ o ẹ̀yin bàbá mi mo dúpẹ́ mo dúpẹ́ lọ́kùnrin mo dúpẹ́ lọ́sùn ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ mo kí ìyá ọlọ́jà mo kí bàbá ọlọ́jà mo kí gbogbo ẹ̀yin ọlọ́jà àtàjèrè lẹ́ ò máa ṣe o mo kí bàbá mi tó bí mi lọ́mọ kémi ọ̀tún ìyá ọlọ́jà o ẹ̀kẹ́ ká mi lọ́rùn ṣe ń wò yìí. ìyá ọ̀tún ọlọ́jà mo kí yín o ẹ forí jì mí mo kí prince adébáyọ̀ adéṣẹ́gun dádì ẹ ṣé mo kí ẹ̀gbọ́n mi tó jẹ́ ìyá sí mi lónìí Mrs. Morayo Adérọ̀gbà mo kí yín mo kí àwọn bàbá mi inú Olúwa Pastor Mrs. Kọ́lá Odúnlámì mo kí mọ́mì. Bánkọ́lé mo kí yín mà ẹ ṣe mo dúpẹ́ gbogbo àwa tá a wá láti ilé ilé Ifẹ̀ àti gbogbo àwa ọmọ àgọ́ òwòye mo dúpẹ́ lọ́wọ́ yín mo kí yín a fi gbogbo ọpẹ́ fún Ọlọ́run Elédùmarè tó jẹ́ ojú wa ṣe lónìí à ń sùn à ń jí ṣùgbọ́n kì í ṣe nípa oore ọ̀fẹ́ agbára wa bí kò ń ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run Elédùmarè a ti sọ síwájú mo ṣì ń kí àwọn èèyàn ńgbà tí mò ń wà tí mò ń bọ̀ nílùú mi mo rí gbogbo ẹ̀ ó beautiful the serenity is is is is attractive èèyàn afẹ́ adùn wálé adùn yangàn pé ìlú mi rèé mo fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ dúpẹ́ lọ́wọ́ his excellency the executive governor of Ogun State tó jẹ́ kó ran bàbá mi lọ́rùn láti lè tún ìlú àgọ́ òwòye ṣe His Excellency Mr. Dapo Prince, Prince yeah. Abiodun MFR mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣé ṣùgbọ́n pàtàkì jùlọ kò wá nídìí tí gbogbo àfipéjú pọ̀ lónìí nítorí ìṣẹ̀dá kan ni nítorí ẹni tí ọlọ́run dá àkàndá ènìyàn kan ni nítorí ènìyàn kan tí ọlọ́run rí ọkàn inú wọn tí ó fi tí wọ́n fi gbogbo ayé wọn láti wá sin àwọn ènìyàn bí kò ṣe nípasẹ̀ oore ọ̀fẹ́ àti àánú tí mo rí gbà láti lè wà ń bì lónìí gẹ́gẹ́ bí àyà wọn mo fẹ́ kí gbogbo wa dìde àwọn bàbá mi lè jókòó àwọn kábíyèsí lè jókòó ṣùgbọ́n àwọn kábíyèsí tó bá tọ́ sí láti dìde wọ́n lè dìde láti bá mi yẹ olùdarí ayé mi sí tí ò bá ń ṣe àwọn ni a ò lè gbójú pọ̀ lónìí wọ́n sọ fún wọn ní odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa ń gbẹ ni wọ́n ní láti padà lọ sí orísun ẹ̀ wọ́n wá wò títí pé ah bí gbogbo ń ṣe kọrin fún mi ọmọ ló dára tó yìí àwọn náà mọ rírì oore tí Ọlọ́run ṣe nínú ayé wọn wọ́n ní o láti padà láti lọ dúpẹ́ láwọ àwọn bàbá ẹ àti ìyá ẹ tí wọ́n ta mí lọ́rẹ ọmọ tó tó yìí ọmọ tó ṣeé fi yangàn láti fi ṣe aya ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọ̀ọ́ni ọ̀fìfẹ́ ọ̀ọ́ni adéyẹyẹ bàbá tún yẹ ní ìfẹ́. àrólé Odùduwà Ọ̀ọ̀ni Adéyẹyè Babátúndé ẹni ìtàngún kábíyèsí a dúpẹ́ gan-an lọ́wọ́ yín mo dúpẹ́ fún gbogbo ohun tí ẹ ṣe fún mi tẹ́ ẹ fàyè gbà mí láti lè wà ní ọ̀dọ̀ àwọn ẹbí mi lónìí láti fi ẹ̀mí ìmoore hàn wípé ẹ mọ̀ lóore wípé ẹ̀ẹ̀kan gbà mí o bọ́ ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ ẹ dẹ̀ wá fi ẹ̀mí ìmoore hàn láti wá yọ̀ǹda omi fún wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn ti sọ síwájú ìbẹ̀rẹ̀ lélẹ́yìí o kábíyèsí ti pinnu láti ṣe nǹkan lọ́pọ̀lọpọ̀ mèremère láti fọwọ́sowọ́pọ̀ wọn ọ̀kan rí wọn rí dádì mi ni mo máa ń pè wọ́n wọn ọ̀kan rí wọn gẹ́gẹ́ bí àná o ó ti pẹ́ tó ti ń bá ara wọn pọ̀ ọ̀rẹ́ ni wọ́n jẹ́ wọ́n ti mọra wọn tipẹ́tipẹ́ wọ́n wá tún wò pé ọlọ́run tún wá yọ̀ǹda ọmọ láti àgbègbè wọn láti ọ̀dọ̀ wọn láti wá sọ ọ́ di aya fún wọn mo fẹ́ kí gbogbo wa sọ pé kábíyèsí o. kábíyèsí o. lákòótán mo mọ̀ pé ìyá ọlọ́jà máa sọ history omi yìí fún yín a ti ń ṣe omi a lè ká this is not the first in Ogun State this is about the fourth or fifth in Ogun State that is she. ṣùgbọ́n eléyìí ni ó ó ga jù ó nípọn nígbà tó wá pè mí a máa ti dé eighty meters a máa rómi màá tún pa láṣẹ kábíyèsí wọ́n ní wọn ò máa rí omi wọ́n ní àá lórí ìtẹ́ ìyá àṣe nǹkan àṣetì máa tẹ̀síwájú ókè a tún tẹ̀síwájú nígbà tó tún yá túndé one hundred and ninety wọ́n tún pè mí wọ́n tún rómi one hundred and twenty meters wọ́n tún rí omi aláṣẹ òrìṣà àtìgbà tẹ́tí dé orí ìtẹ́ yìí kò sí nǹkan tá a ṣe tìrì màá tún pè wọ́n màá tún lọ bá wọn kábíyèsí kí la máa ṣe sọ̀rọ̀ mi wọ́n ní àá a ní ẹ máa tẹ̀síwájú sẹ́ ẹ̀ ó ti ṣe é ṣe é ṣe é nípasẹ̀ ìgbàgbọ́ nínú ọlọ́run àti bàbá wa ọ̀ọ́ni adéyẹyẹ babatunde olùdókòwòsì àtẹ̀síwájú ìgbà tá a wá dé one hundred and fifty meters which is equivalent to four hundred and fifty feet àkàn omi ẹ bá mi yin ọlọ́run ní ògo ògo fẹ́lẹ́dùmarè kò tún wá tán síbẹ̀ inú wa dùn áà ah, àti rómi ayọ̀ wọ́n bá tún pè mí two days after omi ò tún yọ o ah, ah. wọ́n gbẹ́ńjìn kínní sí kò yọ wọ́n gbẹ́ńjìn kejì sí o máa yọ ok ẹnjìníà ẹ máa lọ fún holiday yín ẹ fi tó kúlẹ̀ fọlọ́run mo tún padà bá bàbá wọn ní àá àná máa yọ omi sẹ́ ẹ̀ mo ní pé ó ti ṣe é ṣe àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lónìí pé a rí omi mo wá fẹ́ gbà yín níyànjú pé ẹ jọ̀ọ́ mo fi ọlọ́run bẹ̀ yín omi jẹ́ àmì tó ní àpẹẹrẹ ńlá gbogbo ohun tó dàbí pé ó ṣòro ó ṣe nínú ayé yín gbogbo tẹ́ ẹ ti fà fà fà fà fà tẹ́ ẹ ti gbìyànjú títí títí tó dàbí pé mi ìrò bí solution máa wà o ṣẹ́rí tẹ́ ẹ bá ti mú mi nípasẹ̀ ìgbàgbọ́ tí ẹ ní nínú Ọlọ́run tẹ́ ẹ bá ti mú omi yìí ẹ máa sọ pé ó ti ṣeé ṣe gbogbo ẹ̀ dẹ̀ máa ṣeé ṣe gbogbo tẹ́ ẹ fàfàfà gbogbo tẹ́ ẹ fi ọwọ́ yín tẹ́ ẹ fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run tẹ́ ẹ fi ọkàn yín bí Ọlọ́run fún ẹni tó ń bẹ ọlọ́run fún ọmọ ẹni tó ń bẹ ọlọ́run fún iṣẹ́ ẹni tó ń bẹ ọlọ́run fún ibùjókòó ẹni tó ń bẹ ọlọ́run fún ọrọ̀ ẹni tó ń bẹ ọlọ́run fún àlàáfíà mo sọ lónìí nípasẹ̀ agbára ọlọ́run elédùnmarè àti àṣẹ láti ẹnu bàbá wa ọ̀ọ́ni adéyẹyẹ babátúndé ẹnìdọ̀dún àti àṣẹ láti ẹnu gbogbo àwọn kábíyèsí tó wà níbí lónìí wípé tẹ bá ti ń mu omi ẹ máa sọ pé ó ti ṣe é ṣe àṣẹ́dẹ̀ ti kù ó ti rí bẹ́ẹ̀ ẹ ṣé o mo dúpẹ́. bẹ́ẹ̀ ti wí ló máa rí bẹ́ẹ̀ ti wí ló